الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أدوكي سوكوك مولم وبسي أدوكي فون ونقناني أجتين جي أولم وبسي نجاري ọba tí gbogbo nǹkan hàn sí rékété bó ṣe lè hàn kéèyàn wà fìjìláǹtì tó àkàìmẹ́yẹ nǹkan àmì náà lọ́tún máa ṣèyàn téèyàn ti ẹ̀lẹ́ fura kó fẹ́ ṣèyàn àkàìmọ́ oríṣiríṣi nǹkan àmì ló máa kọjá lára èèyàn téèyàn ti ẹ̀lẹ́ mọ̀ pé ewu ti kọjá lára ẹni àkàìmẹ́yẹ àwọn èèyàn àmì ni wọ́n máa ti gbérù yàn látẹ̀yìn téèyàn ti ẹ̀lẹ́ fura tí àdúpọ̀fọ́lọ́ ọba tó ń dáàbò rẹ̀ bò wá pẹ̀lú oríṣiríṣi àwọn àbò àdúpọ̀fọ́lọ́ ọba tó ń là wá kúrò nínú àwọn oríṣiríṣi ewu ẹlẹ́ ìtawàgbò jẹ́ àmọ́ kó yẹ kó ti hu wá ọlọ́run àdúpẹ́ ọ̀ àtọ́rọ̀ àlékún Muhammad sallallahu alaihi wasallam ẹni tó yẹ ká mọ̀ wípé ń tọ́lọ̀ bá fi fi òun lọ́kàn balẹ̀ ọ̀ náà ní pé bá ti dúró lédé pẹ̀lẹ́sìn wa

ẹni tó wáyé tí ò rí èrè ẹ̀sùn jẹ nínú ayé kò ráyé wá o oríire lẹni tọ́lọ̀ bá ní kó wáyé fún ìsìláàmù ṣe oríire lẹ́rẹ̀ nínà ṣe o ká má má bọkàn jẹ́ lórí tó bá bọ́ fún wa káàṣì ò sí gbogbo ẹ̀hán gbogbo ká má jẹ́ kí ìyẹn bàwá lọ́kàn jẹ́ o àlejò ní nínà àwọn àlejò àdánwò tó máa ń débá ní láyé tó dẹ̀ máa fi nílẹ̀ lọ ẹwọ́n ajẹ́ kírò ní ilé yẹn wá ṣàkóbá fẹ́sìn wa àkútí ẹ̀mọ́ wọ́n tún ṣe fẹ́ ìjọba tó ń bọ̀ yìí ìwọ máa sọ fọ́lọ́run pé wọ́n fẹ́ kó rọrùn fún wọn nílẹ̀ àti gbogbo àwọn olùjọ́sìn fọ́lọ́run bí wọ́n ṣe fẹ́ ṣe máa fàjọ́ àrùn ọlọ́wọ́ tọ́lọ́jọ́ ṣe rè àwọn tó ń bẹ̀ lọ́wọ́ máa àrùn ọlọ́wọ́ kágbójú wo tọ́pìkì tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ò ti ẹ̀kọ́ bí ara sí mọ́láwùjọ tọ́pọ̀já tó pín ní kálukú náà sọ́rọ̀ bá ṣẹlẹ̀ ó náà kàn máa dá sọ́rọ̀ ó mọ bó ló yẹ kóhun ti bẹ̀rẹ̀ èwo ló yẹ kóhun dáṣẹ̀ èwo ni òkan kí gan ni tí ẹkóhun kan fi kọntribútù sí àwọn ọ̀rọ̀ tí ní ara wa lónìí mùsùlùmí àjọ ń àwọn ilé àjọ níbi iṣẹ́ àjọ pọ̀ lọ́jà àjọ láyé ìnáà ni pẹ̀láwọn tí kìí ṣe mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ní pé àwọn táà ń sin ọlọ́run ọba tààgbà pé kan ṣoṣo ni ọlọ́run gẹ́gẹ́ bó ṣe sọ fún wa bẹ́ẹ̀ pé kan lòun ó dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ náà yí pé ẹ̀sùn islam nìkan lẹ̀sùn tóun fi ránṣẹ́ sórí ilẹ̀ ayé fáwẹ̀ àwọn tàà ń ṣe eléyìí àtàwọn tí wọ́n ń sin nǹkan míì tọ́lọ́run ọba dá a ní báwo làwọn àti wọ́n ti jọ fẹ́ gbé ayé tó fẹ́ rọgbọ eléyìí náà ní kájọ gbójúwò lónìí ṣé bá gbé pọwa tó kò lè rọgbọ ni àbóyẹ kó rọgbọ kí ní àwọn tó lè fà tó fi lè rọgbọ tó bá yẹ kó yẹ kó rọgbọ jọlọ àwọn bá wa subhanahu wa ta'ala yóò ti ẹ̀kọ́ wá sáà kí ẹ̀ sí ìbálòpọ̀ àwọn láwùjọ àbófi wálẹ̀ pé ẹ ti ráyìn bó ṣe wùn yìí ẹbá pàdé wọn ẹṣẹ́ wọn ẹgún wọn ẹlù wọn ṣe bẹ́ẹ̀ ní rárá ẹjà gbọ́ alhamdulillah gbogbo gbàrá nínú mùsùlùmí gbọ́dọ̀ máa dùn gbogbo gbàrá náà ọkùnrin gbọ́dọ̀ máa balẹ̀ ipé kò sí tó ṣẹlẹ̀ sáwà láyé kò sí kọ̀ndíṣàn yóò ń ká bára wa láyé táà ní rí pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala

àwọn ọ̀ṣẹ́bọ ni àwọn alátẹ̀wọ́ ni àwọn ọbaná ni àti gbogbo oríṣiríṣi àwọn ẹ̀yà èèyàn tàjọ ń gbé pọ̀ nílùú ojúṣe wa àkọ́kọ́ sí wọn òun náà ni ká wọn sójú ọ̀nà wọn sójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́run tí ọba dẹ́dàá ṣẹ̀sìn ká máa ṣàlàyé ẹ̀kùn wọn gbogbo wọ́lọ́n bá ti ní kí wọ́n súnmọ́ wa tó àbí kí wọ́n jìnà sí wa gbogbo àǹfààní ta bá ní dáadáa àkọ́kọ́ tí ní àbẹ́yìn máa ṣe fún fámílì wa fọ́rẹ̀ wa fún alájọṣiṣẹ́pọ̀ wa alábàágbépọ̀ wa dáadáa àkọ́kọ́ ta fẹ́ ṣe fún síkìdẹ̀ ṣe mùsùlùmí o ní ká jú ìsìláàmù fún ìrún là ń kì ọ̀nà ànábì ọlọ́run kì ká máa ti gbogbo gbàmà sọ ilé yìí fún wọn dáadáa àkọ́kọ́ nìyàn ọ̀nà ọ̀dẹ̀ ní sáà nábi sọ̀rọ̀sọ́lọ̀ òun ni iṣẹ́ tó máa ń gbílẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ lọ́wọ́ tó bá fẹ́ ràn wọ́n jáde ẹlọ bá àwọn èèyàn ẹlọ pè wọ́n sẹ́sìn ẹlọ fún àwọn ọba ní lẹ́tà ẹ̀sọ fún wọn pé gbogbo ọlá tí wọ́n lò láyé yẹn ọlá tí ẹkún àti ìbànújẹ́ máa kẹ́yìn rẹ̀ ní tí wọ́n bá ṣe ìsìláàmù tí wọ́n tó lọ alájà á fìwé ránṣẹ́ sí wọn kọ́lá yìí máa tán o sọ̀lọ́ àlùsọ̀ kó máa tán láyé kó máa tún tán lọ́rùn a rí nínú wọn tí wọ́n padà gbà Islam ti ṣe fáwọn arábìnrin ẹlọ́bá mi kó ọmọ òbí yìí tí ò ilé ìtún ọ̀ṣìṣàn ọmọ yìí tí

au yunasirani au yumajisani wani bàbá ló máa ń sọ di jù wọ́n ló máa ń sọ wọ́n di nàṣọ́rọ́ bàbá àtìjá ló máa ń jẹ́ ní sábàbí bọ́bọ́ ṣe máa ń jẹ abọ́gibọ̀pẹ̀ abọ́ná ẹ̀sù àwọn èèyàn lẹ̀ láyé ẹjẹ́ kí wọ́n dánúrò ẹ̀rí kí wọ́n mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé ti ọpọlọ àwọn èèyàn kan kò jẹ́ kí wọ́n lè dánúrò ẹ̀yẹn wá pè wọ́n dáadáa àkọ́kọ́ tẹba wá gbìyànjú tí ò bá wá gbọ́ wọ́n mọ̀ aláwọ̀rọ̀ tó ní ilẹ̀ ìbọ̀lá ọ̀gbìn mọ̀bí ojúṣe wa ní káwà sọ ìjẹ́ ní pápá àfikò ṣe kò sí lọ́dọ̀ wa sódà kó máa gbé pẹ̀lú wa ìjẹ́ ní pápá àfikò ṣe ọmọ ẹ̀gbọ́n yín wá gbé pẹ̀lú ẹ̀ nílè jẹ́ ní pápá kó sí Islam láì sọ̀rọ̀ àfi dé ṣùgbọ́n máa ṣàlàyé ẹ̀fún ẹ̀fi dú sí Islam hàn torí ẹ̀ láti gbọ́dọ̀ jẹ́ kí wà wá dà ká bá lè fi pèèyàn sẹ́sìn wa torí pé sí tóun fẹ́ kà jù wá wa lọ ẹjá gbọ́n tọ́lọ̀ sọ̀fà nínú al-Qur'an la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid-din ọlọ́run ní alladhina lam yuqatilukum fid-din àwọn tí ò bá tí wọ́n gbé pẹ́rẹ́ kíkà náà pẹ̀lú yín tí wọ́n dá láàmú tí wọ́n bá yín wọ̀ jájà tí wọ́n bá yín jagun tọ́ọ̀ ma wá dín lọ́wọ́ àti jáde kúrò nínú lé yín

àbíyàn lè gbà wọn sínú léyàn àbíbèrè yẹn náà lè máa wá ilẹ̀ ní àwọn ènìyàn kí ló lè mú ẹgbà sínú ilé kí ló lè mú ẹgbà sínú ilé májẹ̀mú ti wà ń lẹ̀ fún àwọn mùsùlùmí gbogbo ohun tó bá lè jẹ́ àkóbá fún ẹ òun ni wàá fi ààlà jẹ́ àkóbá kalẹ̀ tó bá fi já sí pé ẹni tó orí pé gbígbà sí lé ẹ̀ orí pé wàá rí mọ́síláhà látara kó gbàá wàá rí fẹ́ sí láàrẹ̀ ọlọ́run ti ẹ̀lì jẹ́ kó rí tọ́sọ́nà kó dẹ̀bẹ̀rẹ̀ sí ṣẹ́sìn ṣùgbọ́n tẹ́ tó fi gba rẹ̀ ìwú wà ń bẹ̀ fún ẹ wípé tó bá gbà tó akọmọdé tiẹ̀ ó tiẹ̀ tún lè ṣàkóbá fáwọn ọmọ ẹ àbí kó ṣàkóbá fúyàwó àbí kọ́kàn má balẹ̀ ńlé kó dá wàhálà lẹ̀ torí pé ọkàn gbọ́dọ̀ balẹ̀ sí ó wá lè gbókèèrè ṣe dáadáa yẹn sí kó máa dájú pé wá fàmọ́ra nígbà tí ò tí ì ní ẹ̀sìn àtọ̀dọ̀ ọlọ́run ọba wá kò ṣe fọkàn tán aláàbá náà ní kẹ máa ṣe dáadáa sí wọn wọ́lam yóò kùrùjẹ́ òkun mi di yàrí tí wọ́n àdẹ̀lẹ́ jáde kúrò nínú ilé yìí nínú gbogbo yìí ọ̀n fìtínà yìí wọ́n ní kẹ kúrò ń gbogbo wọn aláàbá ṣe dáadáa sí wọn wọ́n tó kìí tó ilé yìí ẹ̀ṣìkápa pẹ̀lú wọn tíjà bá ṣẹlẹ̀ láàrin ọmọ yìí tó jẹ́ mùsùlùmí àti wọn ẹ máa rántí kámẹ́rà àtàtọ̀dọ̀ ọlọ́run bá wá tó ń wò yín ẹ̀dẹ̀ tó máa rántí ẹni tí kìí ṣe mùsùlùmí àdúgbò náà tó ń wo bẹ́ẹ̀ ti fẹ́ dá sọ̀rọ̀ yìí ẹ má fọ̀n sáré débẹ̀ pé àwọn ah, tó gbé kọ́ọ̀sì ọ̀dùn kọ̀kọ̀ ṣe ẹ kọ́kọ́ wò yẹn náà tó bá pọ̀ mọ́yìn ló jẹ̀bi ẹ̀dá lẹ́bi bọ̀tọ́ ti tú ń ṣe bẹ́ẹ̀ ẹ̀bàrú wá lójú kùta fún ẹ̀ ọmọ kó tó pín yẹn lágbára ni ẹ̀ṣẹ́ kọ ọmọ yín lẹ́sìn ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tó bá wá lọ ṣìwàwù níta ẹ̀bàrú lójú ẹ tó ti ṣìwàwù ẹ máa fẹjọ́ ṣègbè ẹwọ̀ síláàgbóṣe tó kalẹ̀ inna Allaha yuhibbul muqsitin ọlọ́wọ́ bá lòun ṣe dọ́gba o ẹwà wáyà tó tẹ̀lé ẹlẹ́kẹsàn-án ayẹlẹ́kẹjọ lè rí lélẹ́yìn nínú ayé ẹlẹ́ẹ̀kẹsàn ẹwà gbọ́n tọ́lọ̀ wa sọ́n bí léyìn òní iná máa yẹ ní hákùnmù lọ́rùn ó ní ibi tóun ọlọ́run bá ti ń kọ̀ fún wa tóun ọlọ́run bá náà ò ní ní ká dúró ká máa wò kíyà dẹ̀ máa jẹ wá kádẹ̀ tún máa wá sí yà ní pé yẹ fìdí àwọn

ọlọ́run wa sọ ń bẹ̀ tí wọ́n mọ̀ tẹ̀wọ́láhùn ẹnikẹ́ni tó bá lọ mú ọ láàyò nínú yín tó lọ túrálẹ̀ láwọn ẹni wọ̀nyí قاتلوكم في الدين واخرجوكم من دياركم وظهروا على اخراجكم wọ́n jẹyìn lẹ́sẹ̀ wọ́n lọ fún àwọn èèyàn ní information bọ́ ṣe máa dojú ẹ̀ ìsìlámà tẹ̀yìn gbọ́lẹ̀ ọlá nírò àwọn ilé yẹn ẹ̀hẹ́n àwọn oníkẹyìn náà má túrálẹ̀ fún ẹ má jẹ́rálẹ̀ fún wọn ẹ má fara tì wọn ẹ má mú wọn láàrin oyin torí pé tẹbá fi lè ṣe bẹ́ẹ̀ omi agbẹ̀yìn wọ ìgbìlẹ̀nu ọlọ́rin tó bá wá mú wọn láàyò nínú ilẹ̀ gbogbo wọn ní tí mo ṣe ni ó ọlọ́tẹ̀ ni wọ́n dàlẹ̀ ni wọ́n àwọn ni wọ́n gbàbọ̀dì fún islam àti musulmi o ẹ̀kọ́ tí islam kọ́ wa làwọn ń kàkalẹ̀ yìí ó ní ká ṣe dáadáa sẹ́ni tí kìí ṣe musulmi bá ti máa ṣe dáadáa sí musulmi ọmọ ya wa ìbàtà máa káwà dáadáa wá tá máa kàkù níwọ̀nba jẹ́ pé tó wá lè jẹ́ palára fún ibẹ̀ lámá tó lè la ẹ̀mí rẹ̀ lọ tó lè ṣe àkóbá ńlá fún ibẹ̀ nìkan láti lè jẹ́ra kárọra ṣàánú ẹ̀ ó ní bàtà bá ti rí pé wọ́n ti fúnlẹ̀ mọ́ wa wọ́n ti fara ní wá wọ́n ti ṣetá àti fẹ́ bí kí wọ́n palẹ̀ sílámù mọ́ ọlọ́ni tó bá ti jù bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ má dúró wò wọ́n ẹ má dákẹ́ ò náà gbé tẹ̀tẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ sí gbéǹgbà náà ní fẹ́ bẹ̀rẹ̀ sí bẹ ọlọ́run tààrà alhamdulillah àdúrà mùsùlùmí kì í ṣàdúrà pé àkúmọ̀ bóyá ìta ń ṣe iná bí ọlọ́run máa gbà á o àdúrà mùsùlùmí àdúrà tó ń lọ sọ́dọ̀ ọlọ́run bá dàrẹ́ẹ̀tì ní torí ní májẹ̀mú tọ́lọ́run fi ń pàdúrà oníkíyàn jẹ́ mùsùlùmí àkọ́kọ́ nìyẹn nínú àmájẹ̀mú yẹn àkọ́kọ́ tó kọpá nìyẹn ó dẹ̀ yẹ káwọn pé ẹtù kèfè ní tó bá lòun ṣàdúrà alẹ̀ ìwọ̀ mọ́jú àhùlẹ̀ káfírí na ilẹ̀ fi dọ́là ó ní àdúrà òní kèfè ní ṣe àlù lásán ariwo lásán irọ́ lásán ìbá ó jẹ́ ó ti gbà slam ó wá ṣàdúrà dàrẹ́tẹ̀ sí làdúrà ẹ̀ tí ò bá lè gbà síbi tó tọrọ ẹ̀ fún ọlọ́run bá tọ́jú ẹ̀ fún ẹ jíjọ́ ìgbọ́dà kí á mọ̀ ni àbó fẹ́ fi ó fẹ́ fi rìtẹ́ẹ̀sì kankan fún ẹ tó lọ́lá ju tí wọ́n ń béèrè lọ mùsùlùmí ṣàdúrà ọlọ́run ò gbà irọ́ kò ṣàdúrà yẹn bó ṣe yẹ kó ṣe ni ẹ wá fún fàdúrà ẹ máa bẹ ọlọ́run ẹ má máa palẹ̀ mọ́ pé kó ti ẹ̀dógún kó ti wàhálà àtẹ̀fẹ́ fèsì àwọn tìfì rí ẹ rárá àná bí tún kìlọ̀ yẹn náà fún wa sọ̀rọ̀ sọ̀rọ̀ ní hadith sí imam bukhari àti imam muslim ń fẹ́ gbà wá rẹ̀ la tatamannaw liqa al-aduw

a máa ń sọ fún gbogbo ọmọ ya mùsùlùmí nínú kútúbà nínú wáàsí lórí rédíò ẹ má dàlúrú o ẹ má protest o kódà kò bá máa ń ṣe mùsùlùmí ló ń darí àgbọ̀dọ̀ protest wọn tí kì í ṣe mùsùlùmí lọ ti darí wa rí ní stéètì náà àgbọ̀dọ̀ protest àgbọ̀dọ̀ dàrú lé lórí àgbọ̀dọ̀ dàrú rú káwà sọ pé kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ láti ń dàlúrú rárá àbàdàlù torí pé ìfọ̀kànbalẹ̀ làwa ń fẹ́ torí ẹ̀rọ ló fàájú jẹ́ pé tẹ́ni tí kìí ṣe mùsùlùmí bá fẹ́ dà lúrú mọ́ mùsùlùmí lórí nígbà tó bá ń ṣe lórí àfi ká máa bẹ ọlọ́run lérú wọn lórí káwọn tó bá rẹ̀ jẹ́ mùsùlùmí tó bá wà níbi tí wọ́n ti fẹ́ dàrú mọ́ lórí ẹ̀ náà káwọn náà fura kọ máa túra lẹ̀ bí kó fira rẹ̀ rọ́pò yín kódà kó tuntun máa mú báyìí kẹ́ẹ̀bọ́ agbádá fún pé jẹ́gẹ́ mi wàwọ̀ tẹ́lẹ̀ àti ṣòkòtò yìí nìkan ádàbí kó tún bọ́ ìwùn yẹ kúrò lọ́rùn yín kó bọ́ ṣòkòtò kó wá hẹ̀ kó wọ̀n yí sí kólóbó bọ́ ṣe rí nìyẹn tipẹ́tipẹ́ torí pé ìpìlẹ̀ kúfúrù ọ̀dọ̀ ṣètọ́nì ló ti wá bọ́lọ́dẹ̀ ṣe kẹ́ ṣètọ́nì tó nípìlẹ̀ kì í ṣe màlẹ́kà ọlọ́ọ̀fíṣà náà màlẹ́kà ni ọmọ orí ọmọ lẹ́ńlẹ̀ kan gbé sórí bẹ́ẹ̀dì ni ó padà yíbọ́ olóde padà wá dáàrin wọn rú tó dá wàhálà alẹ́ nígbàtọ́lọ̀ ọba ní kó balẹ̀ fún Adam òun nìkan náà ló kọ̀ tó ṣàìgbọràn kò dẹ̀ wọ́ọ̀tì àwọn tó wà láàrin ẹ̀ ọkàn ẹ̀ ẹ̀ ni ìgbà bí kèfèrí ṣe rí nìyà tí gbogbo ẹ̀yà rẹ̀ tó bá jáde látara rẹ̀ ẹ̀rí pé pẹ̀lú ẹ̀ náà ọlọ́wọ̀n ní kó jóná lẹ́sẹ̀kẹsẹ̀ Allahu Akbar ó tún lóun fẹ́ kọ́lọ́wọ́n fún oúnjẹ fún ìṣìmá lè ṣẹ̀mí ebi tí wà ti bọ̀rún wọn jẹ́ àwa náà ọlọ́wọ̀n ní ká fúlẹ̀ mọ́ kèfèrí o ṣùgbọ́n ní ká má túra lẹ̀ fún wọn ṣùgbọ́n ní ká má túra lẹ̀ fún wọn

president lẹ́jẹ́ ní commissioner lẹ́jẹ́ ní sáwọn local government lẹ́jẹ́ ní báyìí àdúgbò lẹ́jẹ́ ní ọba àlú lẹ́jẹ́ ní àní ìsìláàmù wá sọ pé ká máa fúnlẹ̀ mọ́yí ká má dàrúrú mọ́yí lórí ó ní kódà tàbá rí nínú ìtí ara ní tí yà ń bí ń pa ìsìláàmù ní ká tún àsìsì ẹ̀ financially ká ẹ̀ bá ń ṣe ká tún tọ́jú ẹ̀ ká tún bá gbówó pàápàá láàrin ara wa ní tẹ́sì

mọ́fàlẹ́ ààrẹ ní ibi tí wọ́n máa dá ogun dá wàhálà alẹ́ mọ́fàlẹ́ wọn lọ́wọ́ àwọn tí wọ́n níjá kí ẹ̀sìn wọn lọ́wọ́n bá ráyè ṣẹ̀mí lórí ilẹ̀ tí wọ́n níjá káwọn tí wọ́n ń sàn lódodo gbádùn mọ́fà agbára lé irun wọn lọ́wọ́ wọ́rìfà àmọ́kìtàkàwàkàdàwàkà hànà má jẹ́ sí wa ọlọ́run à ń bẹ̀ẹ́ ni ohun àà ní kápá àti pàṣẹ ohun àti ká bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run má jẹ́ sí wa ẹni tí ò ní ṣàánú wa tí ò ní báyàwó ọlọ́run tí ò dẹ̀ ní ṣàánú àwa mẹ̀kúnnù tí ò dẹ̀ ní ṣàánú arúgbó ọ̀dọ́ ọkùnrin obìnrin irú àwọn èèyàn bẹ́ẹ̀ má jẹ wọn lé wa lórí àwa ọdúpó àdúrà là ń ṣe àdẹ̀ ń jẹ ọlọ́run àdẹ̀ ń tọrọ kọ̀kan balẹ̀ lórílẹ̀-èdè wa ọlọ́kan balẹ̀ o ààrẹ tó wà ń lọ́lọ́ ọjọ́ mọ́ṣàbà jẹ́ kí wọ́n gúnlẹ̀ dáadáa Muhammadu Buhari ọlọ́jọ́ gúnlẹ̀ dáadáa ààrẹ tuntun tí wọ́n tún kéde pé onútùmọ́ máa tún kọ wá lọ lẹ́yìn <clears throat> tí bàbá ìbá ti gúnlẹ̀ ọ̀nà ni Bọ́lá Ahmad Tinubu ọlọ́njọ́ máṣẹ̀bà wa fúnra ara ọlọ́run fún bàbá ìlàlàáfíà àti fáyà ọlọ́run tó máa fi tukọ̀ ìlú bá wa kó àwọn ẹni tí wọ́n bá wa jẹ́ kó ṣe é ṣe fún wọn ojúṣe mùsùlùmí sí olórí oníkápàdó àwọn lọ́wọ́ ọ̀nà tó fi di méjì ni pé olórí wa ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn kọlọmbájọkójú tì í kọlọmbáwájọkó oríṣe ń táwọn èrò síwájú oríṣe ní dáadáa ọlọ́jọba wa kún lọ́wọ́ ẹ̀kọ́ oríṣe bá wa kún lọ́wọ́ ọlọ́run àdúrà wa sí olórí nìyẹn mùsùlùmí kì ń gbó lórí ṣépè o ọlọ́njọ́ gbogbo àwọn tí wọ́n láti dá ogúnlẹ̀ láti dá wa lálẹ̀ lórílẹ̀-èdè yìí allahumma shattit shamlahum wa dammirhum tadmira

ẹ̀sìn nínú jìn náà lọ gbé iná ń bẹ̀ àṣẹ ọlọ́dẹ̀ ní kókó ju àwọn ẹyẹ yẹn lẹ́nu kí wọ́n fi jí iná yẹn tí wọ́n fi jẹ́ ọ̀dọ̀ ọ̀hún bí tó ní kálukú wà àti erin tí wọ́n gbé wá àtàwọn tí wọ́n wá sọ́nà wọn fẹ́ wó kàábà ń jẹ́ náà gbogbo wọn ọjà aláhùn makul wọ́n gẹ́gẹ́ bí ti jẹ́kù ọlọ́ndẹ̀ wọn kúsà já kọ́wọ́n tó ń dánìkan lọ́lá lọ kọ́sàmà dánìkan lọ́lá lọ kí yà máa jẹ gbogbo ọgọ́rọ̀ mẹ̀kúnnù tó kù ah, ọlọ́mbà ajẹ́kẹ́lẹ̀ ìdópin gbogbo orú wọn bẹ́ẹ̀ ó mọ̀ ọ́ jù wá lọ Allahumma sharfi shamlahum mudammirihu tadmira subhanaka allahumma hamdaka shara allah la